الحمد لله نحمده ونستعينه ونستكشره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد إخوتي وأخواتي في الله السلام عليكم ورحمة الله وبركاته adáwọ́pẹ́ fún Allahu subhanahu wa ta'ala àtọrọ asalatu fún anábuwa Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìnà àti gbogbo àwọn ọmọ ìyá lápapọ̀ lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé àti ní àgbà èyí tí wọ́n ní kí a máa fi ṣe ìrántí fún àwa ní àṣálẹ́ yìí ọ̀nà ni tafsiru suratul fatiha láti aya títí di aya ìkeje. Suratul Fatiha gẹ́gẹ́ bí àwọn afá tí wọ́n darí ìjòkó ìṣe sọ ṣúra tí ó pàtàkì púpọ̀ ni ṣúra tó ṣe pé anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam onílá salata liman lam yaqra bi fatihatil kitab ẹni tí ó bá ka súrọ̀tù fatiha ẹni ò ní o tó fi rìnlẹ̀ fún wa wípé súra yìí súra kan ni tó pàtàkì púpọ̀ nínú ìjọsìn mùsùlùmí ló fi jẹ́ wípé ẹni tí ó máa kà kódà kó mọ àwọn súra míì ká ṣùgbọ́n kò mọ̀ súratul fatiha ká àwọn ọ̀fọ́ òní fòrówà wọ́n máa pẹ̀rú ẹni bẹ́ẹ̀ ní al-ummiyu that is ẹni tó ṣe pé ó ṣì ń bẹ bí ìyá rẹ̀ ṣe bí ó lè asúratul baqara kó asúratul nisa ṣùgbọ́n kò mọ̀ súratul fatiha ká wọ́n pè ní al ẹni tí ó ń bẹ bíyà rẹ̀ ṣe bí ẹni tí òun bá wá mọ Suratul Fatiha ká kódà kó mọ́ mọ súra ní ìmọ̀lẹ́yìn rẹ̀ àwọn àpò onífòró wà ní kọ́rí òyìn ẹni tó mọ Kùránì ká torí wípé ó mọ Suratul Fatiha ká tó ń ṣe Ummul Kitab ìyá tíra anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam ó ní la salata liman lam yakra bi fatihatil kitab ẹni tí ó bá ma fatiha ká kò nírun ẹni tí ó ma fatiha ká kò nírun òun ló jẹ́ pé ń táyé agbọ́dọ̀ ṣàkólé kan ni bá gba ìsìláàmù lára àwọn ìtàn máa tètè fẹ́ kọ́ tí ó máa ká òní suratul fatiha kódà kò ṣe pé nǹkan tó mọ̀ nìkan nìyẹn tó bá fi ń kírun ìrun ìlàlàáfíà ṣùgbọ́n tó bá ṣe pé kò mọ̀ suratul fatiha ìwọ̀nba àsìkò díẹ̀ ni wọ́n fún ní excuse tó bá ló kírun tó ṣe pé yóò máa ṣe àwọn azkaru subhanallah alhamdulillah wallahu akbar wa la ilaha illallah tí ó máa sọ̀rọ̀ àwọn àdìkárù báyìí ṣùgbọ́n eléyìí pending gbà tí ó fi kọ́ mọ́ṣin ka suratul fatiha ni so suratul fatiha ó ní ọlá tí ó pọ̀ ó ní àwọn afá onífíkíw wọ́n a máa sọ wọ́n ní mọ́mù tí ó bá ma fatiha ká ẹni tó mọ fátíà ká kò lè kírun lẹ́yìn rẹ̀ sùnwárí wàlá ya'ummul ummiyu illa ummiyan misla ẹni tí ó mọ fátíà ká kò gbọ́dọ̀ jẹ́ màámù àyàfi fún ẹni tí ó mọ fátíà ká bíi títí ẹ̀ ṣùgbọ́n tó mọ fátíà ká wọ́n á ní kò gbà kó tó sẹ́yìn ẹni tí ẹni tó mọ fatiha ká kò dá kó tó sẹ́yìn ẹni tí ó mọ fatiha ká eléyìí sọ pàtàkì súra yìí fún wa súra yìí wọ́n ní àyà méje ni kódà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó pè ní kíni asábùrù almasani asábùrù almasani that is àyà méje tó ṣe pé ẹ̀ ń kà lákàtúnkà tàbá oye gbàtà máa fi ń ka lójúmọ́ ó kéré jù á kà 17 times ó kéré jù ní ẹ̀wọ̀ torí pé tá a bá kí wọn àṣùbá rákà méjì ni á ka suratul fatiha ní rákà méjèèjì ìrun àyílà rákà mẹ́rin alásàrì rákà mẹ́rin orí mẹ́wàá ìrun magrib rákà mẹ́ta ìrun ìṣáì rákà mẹ́rin ó di mélòó ó di seventeen so asọ́bọ̀ olùmọ̀sáàlì àyà méje tó ṣe pé ẹ máa ń para tẹ ẹ máa ń para so ọlọ́wọ́ba subhanahu wa ta'ala olùn fún anábùwà muhammad sallallahu alayhi wa sallam wal qur'an al-azim àti qur'an tó suratul fatiha lára al-qur'an lòun ṣùgbọ́n ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó dìdì sàálẹ́sà ó dìdì sàálẹ́sà so yìí sọ fún wa pàtàkì sóra yìí náà a ní àyà méje ni kí ni àyà àkọ́kọ́ ẹnu àwọn afá òkú lórí kí ni àyà àkọ́kọ́ àwọn afá mi gbà pé bisimilahi rahman rahim táàrí yẹn òun náà ni al ula òun ni àyà àkọ́kọ́ so alhamdulillahi rabbil alamin yóò jẹ́ àyà ẹlẹ́ẹ̀kejì arrahmanir rahim yóò jẹ́ àyà ẹlẹ́ẹ̀kẹta maliki yawmiddin yóò jẹ́ àyà ẹlẹ́ẹ̀kẹrin iyyaka na'budu wa iyyaka nasta'in yóò jẹ́ àyà ẹlẹ́ẹ̀karùn اهدنا الصراط المستقيم يجاء هاي لكيلو صراط الذين عليهم غير المغضوب عليهم ولا الضالين يجاء كني هاي لكيلو صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يجاء هاي لكيلو àwọn afáàmì ní bismillahir rahmanir rahim ìtò ma ń bẹ ní ìbẹ̀rẹ̀ àwọn suwarul Qur'an ni yàtọ̀ sí suratu tauba táà ní rí ń bẹ gbogbo àwọn suwarul Qur'an àwọn suwarul Qur'an tó kù a ma rí kí a ma rí bismillahir rahmanir rahim bẹ so ara al-Qur'ani ni ṣùgbọ́n kò kìí ṣe ara súra kọ̀ọ̀kan yàtọ̀ sí tó ń bẹ nínú sọ́rọ̀tù námlì ipé innahu min suleimana wa innahu bismillahi rahmanir rahim ìyẹn ara súrọ̀tù námlì ni ṣùgbọ́n wàyí tó bẹ̀rẹ̀ súwárù kọ̀ọ̀kan ní alkùrán yẹn wọ́n gbà pé ara alkùrán ṣùgbọ́n kò ń ṣara súra yẹn so èyí tẹ́ ẹ sọ pé bismillahir rahmanir rahim ara suratul fatiha ni ẹ correct ara al-Qur'an ni ṣùgbọ́n kò ń ṣe ara suratul fatiha so kí wọ́n ní aya àkọ́kọ́ wọ́n ní alhamdulillahi rabbil alamin aya àkọ́kọ́ arrahmanir rahim aya kejì maliki yawmiddin aya kẹta iyyaka na'budu wa iyyaka nasta'in aya kẹrin اهدنا الصراط المستقيم آية كيلو كانوا اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم آية كيلو غير المغضوب عليهم ولا الضالين آية كيلو ìkéde سو ọ̀rọ̀ وافا àwọn àfá tí wọ́n àáṣì mushafu mi ẹ̀rì tí ó kọ bismillahi rahmani rahim wọ́n fi kí ni nọmba 1 sí alhamdulillahi rabbil alamin nọmba 2 ìmí ìdẹ̀ ní tẹ́ bá ṣí bismillahi rahmani rahim wọ́n ní fi nǹkan sí alhamdulillahi rabbil alamin nọmba 1 náà mọ́ wọn fà púpọ̀ lórí ẹ̀ àwọn tó sọ pé bismillahir rahmanir rahim ayé àkọ́kọ́ ló jẹ́ nínú suratul fatiha eléyìí opinion imam shafi'i rahimahullahu ta'ala sọ àwọn gbà pé ara ẹni torí náà tó bá ń ka suratul ha tó ń kírun ó ka bismillahir rahmanir rahim kódà ó ka ajáke kódà àwọn mi àwọn mi ni ó ka jẹjẹ dó ara suratul fatiha ni ṣùgbọ́n ó dáhùn kà jẹ́jẹ́ wọ́n gbára lé hadithi Abu Huraira kan tí alimamu Daraqutni tó gbà wọn kí anábíwa Muhammad sallallahu alaihi wasallam sọ pé bismillahir rahmanir rahim ihda ayatiha bismillahir rahmanir rahim ìkànnà àwọn àyà rẹ̀ ni náà eléyìí a kàn sí gẹ́gẹ́ bí ti síwájú ìtẹ́ni káṣe ní pé káṣe tafsiri suratul fatiha láti àyà kẹrin títí dé kíní àyà keje náà tàbí ó sọ àyà kẹrin fún wa náà kíní àyà kẹrin náà iyyaka na'budu wa iyyaka nasta'in mọ́sí àfikàn nìyẹn àríwẹ̀kọ́ náà àwọn tí wọ́n gbé ètò kalẹ̀ ọláwọ̀ àdàpì wọ́n dàbẹ̀ ní pé ìtí wọ́n fẹ́ ká sọ̀rọ̀ lórí ẹ̀ náà ni ẹ̀tí àwọn afáwà sọ yẹn kágbé látara iyyaka na'budu wa iyyaka nasta'in eléyìí ó bàtà bá sọ wípé alhamdulillahi rabbil alamin arrahman arrahim maliki yawmiddin àyà mẹ́tẹ̀ẹ̀ta yìí a fi yin ọlọ́wọ́ ọba ni a fi ń gbọ́lọ́wọ́ ọba tóbi ni a fi ń ṣàfùmọ́ ọlọ́wọ́ ọba ni gẹ́gẹ́ bó ṣe nílẹ̀ nínú hadisi Abu Hurairah radiyallahu anhu ṣùgbọ́n gbà tí a bá sọ wípé iyyaka na'budu wa iyyaka nasta'in anabuwa muhammad sallallahu alaihi wasallam sọ pé ọlọ́run bá sọ pé àhádà bayni wa bayna abdi eléyìí láàrin mi àti ẹrú mi ni lẹ́yìn ẹ ó wá kú kí ni ó kú ihdina siratal mustaqim siratal ladhina an'amta a rí pé eléyìí àdúà ni àyíwẹ̀ ẹ̀kọ́ àdúà ni iyyaka na'budu wa iyyaka nasta'in eléyìí ìfinrinlẹ̀ wípé ìrẹ́ nìkan làá máa ṣèjọ́sìn fún wa iyyaka nasta'in ìrẹ́ nìkan làá máa wá ní olùrànlọ́wọ́ kí là ń pè ní al-ibada al'ibada kí náà ń pè bẹ́ẹ̀ gbólóhùn ìbáadà in tó ní ṣe pẹ̀lú azullu wal-khudu ìyẹpẹrẹ ìmúra ẹni wálẹ̀ wal-khudu àti ìtẹríba onígbólóhùn kí ni al'ibada eléyìí ló fàdó jẹ́ pé àwọn alárúbáwá wọ́n ní ààbà tariqun mu'abbadun ọ̀nà tí ó tẹ̀lé léyìí that is ọ̀nà yẹn kọ̀dúnlìlà wọ́n ti tẹ̀ lórí bá fáwọn èèyàn láti ṣe kiri láti máa gbàbẹ̀ kọjá unlike ọ̀nà tó ṣe rí pé orí gbagungbagun ẹni tó ń rìn lórí rẹ̀ bó ṣe ń kọsẹ̀ ni ó mọ̀ ṣubú torí pé ọ̀nà ẹ̀rí gbagungbagun ṣùgbọ́n tó bá ní tọ̀ríkún mu'abbadu yàní tọ̀ríkún mudhallalu ọ̀nà tó ti tẹ̀ lórí bá èèyàn ó rìn lórí rẹ̀ tí ó dijú tí ò ní kọsẹ̀ ṣe bíbá iná ti mú gbólóhùn ìbáadà so tó bá ní iyyaka na'budu ìrẹ́ nìkan làá máa ṣèjọ́sìn fún that is ní ààrẹ ra wá ń lẹ̀ fún dópin ìrẹ́ nìkan láàrẹ ra wá ń lẹ̀ fún dé òpin sọ́nà sọ yí pé ìtànpẹ̀ ní ìbáàdà gẹ́gẹ́ bí al Ibn Qayyim ṣe sọ òun náà ni ghayatul hubb ma'a ghayati adh-dhulm kéèyàn nífẹ̀ẹ́ nǹkan dópin bákan náà ìfẹ́ tí yẹn ní sí nǹkan yẹn dópin ó kún kéèyàn yẹpẹra rẹ̀ dópin fún nǹkan yẹn kamalul hubb ká nífẹ̀ẹ́ nǹkan dópin ma àgáyàtì azul kí a lè yẹpẹrẹ ààrẹ dópin náà ọlọ́wọ́ ọba nìkan wá lónìí yẹn a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ nǹkankan ní ìfẹ́ tí ó dópin àdẹ̀gbọ́rọ̀ yẹpẹrẹ ara wa fún ẹ̀dọ́ ọlọ́run ọba kan tí yẹpẹrẹ ẹ̀yìn ó dópin méjì dẹ̀gbọ́rọ̀ wà papọ̀ ni ẹlòmí ń bẹ tó ṣe pé a lè nífẹ̀ẹ́ rẹ̀ ẹ́ ṣùgbọ́n ìfẹ́ ní kò ń ṣe pá ara wa fún a lè ara wa fún ṣùgbọ́n a nífẹ̀ẹ́ rẹ̀ ṣùgbọ́n ni ayẹpẹrẹ ara wa à ń gbọ́ra mọ́lẹ̀ ṣùgbọ́n ẹnìyẹn tó wà ti lọ tán ayé ìmúlẹ̀ lórí ni a ní ìkórìíra fún mú ọkàn wa ṣùgbọ́n lọ́wọ́ bá subhanahu wa ta'ala kanalul hubb ma'a ghayati aduni èyí ó nífẹ̀ẹ́ rẹ̀ ní ìfẹ́ tí ò ní sí nǹkan kan èyí ó dẹ̀ yẹpẹrẹ ara rẹ̀ ní ìyẹpẹrẹ téyìn ò ṣe fún kankan àyàfi òun nìkan ẹni tá a pè ní kí ni ẹrú ọlọ́wọ́n ọba nìyẹn ẹni tó ń sin ọlọ́wọ́n ọba nìkan ẹni tó ń sin ọlọ́wọ́n ọba òun nìyẹn so iyyaka na'budu ìrẹ́ nìkan là á nífẹ̀ẹ́ ní ìfẹ́ tí ó dópin iyyaka na'budu ìrẹ́ nìkan ni a yẹpẹrẹ ara wa fún ní ìyẹpẹrẹ tí ó dópin àdéhùn lélẹ̀ yìí tá a ṣe mélòó nu wa ló dúró ti àdéhùn yìí káwo bí gbólóhùn yẹn ṣe wá ìyáàkà tí lárúbá sọ pé kí ni ìyáàkà nǹkan yẹn ni hasru wà ń bẹ à ń kó nǹkan yẹn jọ sí ibì kan tí bá ní ìyáàkà àmì yìí ìwọ gangan ni mo gbà lérò ó túnmọ̀ sí páwọn yòókù kan mò ń bá sọ̀rọ̀ ìwọ gangan ni mo gbà lérò so iyyaka na'budu ìrẹ nìkan làwọ́ máa ṣèjọ́sìn fún tàbí ìrẹ nìkan làá máa yẹpẹrẹ ara wa fún ní ìyẹpẹrẹ tó dógóngóró ìrẹ nìkan làá nífẹ̀ẹ́ sí ní ìfẹ́ tó dógóngóró so eléyìí sì mẹ́tẹ̀mú ni àdéhùn là ń ṣe ǹjẹ́ à ń dúró ti àdéhùn yìí ǹjẹ́ à ń dúró ti àdéhùn yìí sheikh islam ibn taymiya rahimahullahu ta'ala nígbà táwọn á ti fain ní ìbáàdà wọ́n ní al-ìbáàdà òun ni kullu ma yuhibbuhu Allah wa yardahu من الأقوال والأعمال الظاهرة والباطنة إذا كان عبادة تافقين يشي عبادة ونكي أنشي انتي أولون وبايونسي تنفسي ó ń sọ ntí ọlọ́wọ́n ọba yọ́nú sí tó nífẹ̀ẹ́ sí ó ń ṣe ntí èyí tó ń sọ síta ni àbí èyí tó ń sọ sínú ọkàn rẹ̀ èyí tó ń ṣe síta ni àbí èyí tó ń ṣe sínú ọkàn rẹ̀ torí ọkàn wa máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ kan wa òun náà ni lára rẹ̀ ní kíni kágbà pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọ̀kan ṣoṣo ni ká nígbàgbọ́ nínú àwọn orúkọ rẹ̀ tó fi rẹwà jùlọ ká nígbàgbọ́ nínú àwọn ìròyìn rẹ̀ tó fi ga jùlọ ká nígbàgbọ́ póun ló dá wa òun ló ń ṣèjẹ́ ẹ̀mú fún wa òun ló ní kápá lórí gbogbo nǹkan gbogbo àwọn eléyìí tá à ń sọ yìí ọ̀rọ̀ ọnú ọkàn wa ni wọ́n làwọn àfáà máa ń pè ní qawlu al-qalb qawlu ọ̀rọ̀ ní ọkàn bákan náà ọkàn wa máa ń ṣiṣẹ́ lára iṣẹ́ ọkàn wa òun náà ni al-ikhlas sincerity nísìn tá a bá wò àṣẹ̀ṣẹ̀ kí irun tán kò pẹ́ irun tá ń pè ní irun alásàrì ẹni tó bá wò wá yóò là ń kírun ṣùgbọ́n irun tó ń kí yẹn ṣóun kí n torí ni àbóun kí n torí ẹ̀yìn àwọn èèyàn Allahu ọba ló mọ̀ àwọn èèyàn ríṣẹ́ tó ń ṣe iṣẹ́ ara ló ń ṣe pẹ̀lú pọ́ǹkì wọn ṣùgbọ́n ṣe torí ló fi ń ṣe àbí ẹ̀yìn àwọn èèyàn ọ̀rọ̀ ìkíláàsì nìyẹn so ìkíláàsì yẹn wa nìyẹn bákan náà lára ṣe ọkàn ó ní mahabbatullah ìfẹ́ ọlọ́run ọba ọkàn wa a ma nífẹ̀ẹ́ nǹkan tí nǹkan yẹn tí ó máa lọ tí ó máa bọ̀ nínú ọkàn wa ìfẹ́ yẹn ó máa lọ yóò máa bọ̀ ìfẹ́ ọkàn tá a ní sí ọlọ́run ọba nínú ọkàn wa. eléyìí lára kí ni a'malul qulub iṣẹ́ ọkàn mi lára àwọn iṣẹ́ ọkàn lára iṣẹ́ ọkàn tó dẹ̀ fi tóbi jùlọ òun náà ni kí ni almahabba iṣẹ́ ọkàn yìí ẹlòmíì nífẹ̀ẹ́ nǹkan oríṣiríṣi ó nífẹ̀ẹ́ òṣà ó nífẹ̀ẹ́ àwọn nǹkan tí ó dáa ṣùgbọ́n wọ́n bá ní walladhina amanu ashaddu hubban lillah àwọn tó jẹ́ olùgbàgbọ́ ìfẹ́ tí àwọn ní sí ọlọ́wọ́n ọba ó ju ìfẹ́ tí àwọn èèyàn tí wọ́n ní sí òṣà wọn lọ so ló jẹ́ pé ìfẹ́ ọlọ́wọ́n ọba òun ló gbọ́dọ̀ ga jù lọ́kàn wa a nífẹ̀ẹ́ àwọn nǹkan mi a nífẹ̀ẹ́ ìyàwó wa a n'ife ọmọ wa a n'ife òbí wa a n'ife ọ̀rẹ́ wa a n'ife aládùúgbò wa ṣùgbọ́n gbogbo àwọn kẹta nífẹ̀ẹ́ yìí kí la torí ẹ̀ a n'ife ìyàwó wa nítorí pó wa a n'ife ọmọ wa nítorí ọmọ wa a n'ife aládùúgbò wa nítorí pó wa òbí wa nítorí pó jẹ́ ọ̀rẹ́ wa ń torí kójọ́ rẹ̀ wa ìfẹ́ lásán lélẹ́yìí eléyìí làwọn àfáǹpè ní almahabbatu tabi'iyya ìfẹ́ àdámá tó yẹ pé kò sí problem ṣùgbọ́n ìfẹ́ tó yẹ ká ní sọ́lọ́hun a gbọ́dọ̀ nírúfẹ́ yẹn sí àwọn tá a dárúkọ yìí a gbọ́dọ̀ nírúfẹ́ yẹn sáwọn tá a dárúkọ yìí tá a bá ti nífẹ̀ẹ́ yẹn fáwọn tá a dárúkọ pọ́blẹ́mù ti ṣẹlẹ̀ tá a bá ti nírúfẹ́ tá a dárúkọ yìí sí àwọn tá a dárúkọ yìí pọ́blẹ́mù ti ṣẹlẹ̀ so ló fi jẹ́ pé ẹlòmíì ó lè gbé ẹ̀sìn rẹ̀ lẹ̀ nítorí ìyàwó ó lè gbé ẹ̀sìn rẹ̀ lẹ̀ nítorí ọmọ ó lè gbé ẹ̀sìn rẹ̀ lẹ̀ nítorí owó ó lè gbẹ́sìn rẹ̀ lẹ̀ nítorí òbí rẹ̀ bẹ́ẹ̀ ni kò yẹ kó rí bẹ́ẹ̀ ìfẹ́ ọlọ́run bá gbọ́dọ̀ lékè nu ọkàn wa ẹni tí ìfẹ́ ọlọ́run bá lékè nu ọkàn rẹ̀ ìfẹ́ tó ní sáwọn nǹkan yòókù ní extension ni extension nìfẹ́ yẹn á jẹ́ kò ní jẹ́ kóhun gangan ní kíní òun pé tí wa tí òbí wa fẹ́ bá wa tó bá fẹ́ mú wa kọlu ọlọ́run ọba a ni a ní juwọ́lẹ̀ tí ọmọ wa bá fẹ́ gbé wa kọlu ọlọ́run ọba a ní juwọ́lẹ̀ ìyàwó ló fẹ́ gbé wa kọlu ọlọ́run ọba a ní juwọ́lẹ̀ torí pé ìfẹ́ ọlọ́run ọba tó ń bẹ́nu ọkàn wa nìyí ó ju ìfẹ́ àwọn yẹn lọ so ló jẹ́ pé anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ó ní sàlásùn nǹkan mẹ́ta man kunna fihi ẹni tó bá pòsẹ́ẹ̀sì wọn wajada fi qalbihi halawatal iman yóò máa fíìlì inú ọkàn rẹ̀ halawatal iman adùn iman an yakuna Allahu wa rasuluhu ahabba ilayhi mimma siwahuma kó nífẹ̀ẹ́ ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ ju ẹni tó bá ti yàtọ̀ sáwọn méjèèjì lọ ó nífẹ̀ẹ́ ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ ju ẹni tó bá ti yàtọ̀ sí àwọn méjèèjì lọ wa an yuhibba al-mar'a la yuhibbuhu illa lillah tó bá dẹ̀ nífẹ̀ẹ́ èèyàn kan náà ó nífẹ̀ẹ́ ni ìyẹn ń torí ìtọ́lọ́hun ó nífẹ̀ẹ́ nìyẹn torí kíní nítorí ìtọ́lọ́run aláàmọ́ nífẹ̀ẹ́ ìyàwó wa nítorí kó jẹ́ ìyàwó wa kó ṣe torí tọ́lọ́ nìyẹn a nífẹ̀ẹ́ ọmọ wa nítorí kó jẹ́ ọmọ wa kó ṣe torí tọ́lọ́ nìyẹn a nífẹ̀ẹ́ ọ̀rẹ́ wa nítorí kó jẹ́ ọ̀rẹ́ wa kó ṣe torí tọ́lọ́ nìyẹn a nífẹ̀ẹ́ òbí wa nítorí kó jẹ́ òbí wa kó ṣe torí tọ́lọ́ nìyẹn ṣùgbọ́n tá a bá nífẹ̀ẹ́ wọn torí tọ́lọ́run ìtọ́lọ́run fẹ́ ká máa ṣe fún wọn làá máa ṣe fún wọn tán bá dẹ̀ fẹ́ gbé wa kọlu ọlọ́run ọba subhanahu wa ta'ala àní tẹ̀lé wọn eléyìí ló túmọ̀ sí pé kí ni a nífẹ̀ẹ́ wọn nítorí tọ́lọ́run so ìfẹ́ tó ní sí ìyàwó rẹ̀ nítorí kó jẹ́ ìyàwó rẹ̀ kò sí ìyù mẹ́ ṣùgbọ́n ó máa nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ pẹ̀lú pé kó máa ṣàwọn nǹkan tọ́lọ́run bá fẹ́ kó máa ṣe fún bákan náà tíyàwó ẹ̀ bá fẹ́ gbé ẹ kọlu ọlọ́run ọba tó fẹ́ kó ṣe nǹkan tọ́lọ́run ọba ò fẹ́ òní tẹ̀lé ibẹ̀ ìfẹ́ tó oníṣọ́lọ́wọ̀n ọba ipò ju tìyàwó rẹ lọ ibẹ̀ ló ti jáde ibẹ̀ nìfẹ́ tí ó ṣe ipò oníṣọ́lọ́wọ̀n ọba tó ju tòbí rẹ lọ ti jáde ẹyáwó sáàbì náà kan sọ̀rọ̀ bí aláwọ̀ ìyá rẹ̀ pè ń jọkàn ó ní ìrẹsáàkì mo fẹ́ kó tẹ̀lọ́kùnrin yìí mọ́ ìyá yẹn ń sọ̀rọ̀ ń pa anábíwá Muhammad sallallahu alaihi wasallam ó nítorí wípé lára nǹkan tí wọ́n náà ń sọ fún mi ó ní pé ọlọ́run ọba fẹ́ kẹ́ ẹ máa gbọ́rọ̀ sáwọn òbí yín lẹ́nu ṣọ́nà fẹ́ ká gbọ́rọ̀ sóbi wa lẹ́nu àbí kò fẹ́ ká gbọ́rọ̀ sóbi wa lẹ́nu ọlọ́run fẹ́ ká gbọ́rọ̀ sóbi wa lẹ́nu sọ̀yá yìí wá ń sọ fún ọmọ rẹ̀ sáàdì ipe mi ìfẹ́ kó tọ̀ lọ́kùnrin yìí mọ́ ìwọ náà dẹ̀ ti sọ pọ́lọ́run ní kẹ́ ẹ máa gbọ́rọ̀ sí obìnrin lẹ́nu mo wá ń sọ fún ẹ nísìn pé má tẹ̀lé ọkùnrin yìí mọ́ namstad tó bá nífẹ̀ẹ́ ìyá rẹ̀ nítorí tọlọ́hun kò ní tẹ̀lé tí ìyá sọ ṣùgbọ́n tó bá nífẹ̀ẹ́ ìyá nítorí kóhun ló bí òun yóò tẹ̀lé tó sọ sáàdù wa kò sí tó jọ èmi ò ní fi islam múlẹ̀ nítorí titi. yìí ìyá ní tó bá fi ìsìláàmù lẹ̀ tó fi ìtẹ̀lọ́kùnrin Muhammad ẹlẹ̀ sallallahu alaihi wasallam ìyá ní mi ní jóúnjẹ rẹ̀ nù lé yìí mọ́ omi tó pọn sílé mi ní mu omi yẹn mọ́ ìyá ò bá jẹun mọ́ nítòótọ́ ìyá ò mú mi mọ́ ìgbà tí a ṣe léyìn ní ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta ìyá bá dákú àwọn èèyàn tráì láti jí ìyá padà torí pé kí ni ìyá takú lórí tó dólé lórí sáàdù náà takú lórí pé mo nífẹ̀ẹ́ yín gẹ́gẹ́ bí ìyá mi o màá dẹ̀ máa ṣe ń tọ́lọ̀wọ̀n bá ní kí n ṣe fún yín ṣùgbọ́n eléyìí ni kò sí nínú tọ́lọ̀wọ̀n bá ní kí n ṣe fún yín sáàdù takú ipe ìyá dákú ìyẹn ò sọ sáàdù dídìdìrìn kó wá lóun fẹ́ lálàá sí ẹ̀sìn nítorí ẹ̀ ọlọ́run wá sọ áyà kalẹ̀ bó ti ẹ̀jẹ́ páwọn èèyàn gbìyànjú àti jí áyàn padà tán fi padà rí àjì áyà wá sọ kalẹ̀ ìpè wà ń já àdáka aláàn túṣìrìkà bíi máa lè sọdáka bíi ẹl fàlà tó ti ọmọ táwọn òbí ẹ bá ṣe gbogbo gbìyànjú ipa wípé kó owó rogún pẹ̀lú mi ọlọ́wọ́n wa fàlà tó ti ọmọ wọ́n tẹ̀lé wọn o ṣùgbọ́n wà sáhìb umá fi dúníà ma'rufa ìwọ ṣe dáadáa sí wọn láyé ìwọ ṣe dáadáa sí wọn láyé ṣùgbọ́n má tẹ̀lé tán bá sọ fún ẹ tó bá takò tèmi ọlọ́run ọba so eléyìí lára kíni lára ìbáadà ni àní Sheikh Islam ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n ni tá ń pè ní ìbáadà òun ما يحبه الله ويرضاه، Allahu wa yardahu ìtọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí tó yọ́nú sí minal aqwal nínú kíni àwọn ọ̀rọ̀ bóyá tọkàn gẹ́gẹ́ bí àwọn àpèjú ti mú wá àbí ti ẹnu bí gbólóhùn la ilaha illallah tí a máa ń sọ minal akwali wal a'mal àtàwọn iṣẹ́ iṣẹ́ oríkèríkè ara bí irun táǹkì bí ájì bí umra bí kárí nǹkan tó lè ṣàwọn èèyàn léṣe lójú ọ̀nà ká mú kúrò bí kárẹni tí ó ní ìdìrànlọ́wọ́ wa káràn lọ́wọ́ nítorí ìtọ́lọ́hún àbáyàn gbé ẹrù àṣẹ nítorí ìtọ́lọ́hún gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn àmàlù zọ̀hìrọ̀ àwọn iṣẹ́ tó fojú ẹ̀ ni ṣùgbọ́n àwọn a'malul qulub àwọn iṣẹ́ ọkàn a ní lára rẹ̀ ní kíni al-ikhlas lára rẹ̀ ní kíni mahabbatullah kánífẹ́ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí ó jẹ́ iṣẹ́ ọkàn bí àtàwákùl ìgbára lọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala lára aṣẹ́ iṣẹ́ ọkàn ni so àwọn nǹkan tó ń pè ní ìbáadà lára ẹ̀ lélẹ̀ yìí sọ́lọ̀ nífẹ̀ẹ́ sí nǹkan yẹn ó fẹ́ ká ṣe ó fẹ́ ká sọ ìbáadà ni gbogbo ń tọ́lọ̀ wọn bá ti nífẹ̀ẹ́ sí tó yọnu sí ọ̀rọ̀ tá a sọ jáde ní àbọ̀rọ̀ ọ̀nù ọkàn wa iṣẹ́ tá a ṣe síta ni àbí tá a ṣe sínú ọkàn wa sọ́lọ̀ nífẹ̀ẹ́ sí nǹkan yẹn sọ́lọ̀ ń bá yọnu sí ìbáadà ni so iyyaka na'budu wa iyyaka nasta'in ìrẹ́ nìkan làá máa ṣe ìbádà rẹ̀ ìrẹ́ nìkan làá máa ṣe kíni làá máa ṣe ìbádà rẹ̀ torí àwọn àfà wọ́n tún wò wọ́n ní ìbádà a lè pè ní kíni imtifalu awamirillah wàṣínáàbù náwà yìí àṣẹ tọ́lọ̀ bá pa kàmúṣẹ́ ìtọ́lọ̀ ń bá ní kájínà sí kájínà sí ìbádà là ń ṣe yẹn ọlọ́run ní kákírun à ń kírun ó pa wá láṣẹ ipe kákírun ó túmọ̀ sí pé kí ni irun ìbádà ni ó ní káyọ̀ zaka ó túmọ̀ sí pé kí ni ẹ́ zaka yíyọ ìbádà ni ó ní ká ṣe dáadáa sáwọn òbí wa ó túmọ̀ sí pé ìṣe dáadáa sáwọn òbí wa nítorí ìtọ́lọ́wọ́n bá ìbádà ni. bákan náà oníkagbára lọ́lọ́run ó túmọ̀ sí pé kí ni ìbáàdà ni gbogbo ntọ́lọ́ bá ti pa láṣẹ pé ká ṣe ìbáàdà ni bákan náà ìjìnà sí tó ní ká jìnà sí ìbáàdà ni ọlọ́run ní o mọ́ worogún pẹ̀lú ohun ìbáàdà òun ni kò mọ́ worogún pẹ̀lú ọlọ́run ọba ẹni tí ò worogún pẹ̀lú ọlọ́run ọba ó ń ṣe kí ni ó ń ṣe ìbáàdà ni ẹni tí ò mutí nítorí tọ́lọ́run ọba ó ń ṣe ìbáàdà ni ẹni tí ó ṣe zìnà nítorí ìtọ́lọ́mọba ó ń ṣe ìbáadà ni ẹni tí ó ta tẹ́tẹ́ nítorí ìtọ́lọ́mọba ó ń ṣe ìbáadà ni ẹni tí ó jalè nítorí ìtọ́lọ́mọba ó ń ṣe ìbáadà ni à ń sọ pé nítorí ìtọ́lọ́mọba torí pé kí ni àti sọ̀rọ̀ ń pa ìkíláàsì ìta bá ń ṣe kò ṣe pé torí ìtọ́lọ́mọba ni anabuwa muhammad sallallahu alaihi wasallam ó ní wà fi bóde ahadikum sadaqa tẹ́ bá ń báwọn ìyàwó yín láṣepọ̀ ẹ̀ ń ṣe tọrẹ àánú ni àwọn sàábé ní ya Rasulullah ilé ojúṣe ọlọ́run ọba àyà àti àdúnà ṣàwọ́ta ọ̀rọ̀ yóò yé wa dáadáa o ṣé èyàn tó máa ń gbádùn ara rẹ̀ wọ̀yàkúnù fíà wọ̀yàkúnù láwù fíà yóò tó máa gbà láàdá anábì sallallahu alaihi ní kí ara àìtù láwù wàdọ́ fi al-haram tó bá ṣe pé nǹkan ọmọkùnrin rẹ̀ ó lọ tì í bábẹ́ obìnrin olóbìnrin ìyàwó oníyàwó àkáni àrẹ ìwúzúrú ṣọlẹ́ṣẹ̀ wọn ni bẹ́ẹ̀ ni ànábì ní wọ́n kadhalika idha wada'a fil halal tó bá ti bọ́ bí nǹkan àláàlì yóò ṣe kí ni yóò ní ládá sẹ́ni tó jìnà sí ìsìnà ṣiṣẹ́ nítorí ìtọ́lọ́wọ́n ọba ó lè máa wù ṣe gẹ́gẹ́ bí ìjọba ènìyàn ṣùgbọ́n bẹ́ẹ̀mí rẹ̀ jà ó ń bẹ́ẹ̀mí rẹ̀ jà pé ká ìmì ní ṣe kìíní torí pé ọlọ́wọ́n bò nífẹ̀ẹ́ sí ọlọ́wọ́n bá ní wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila torí nǹkan yìí ni mo jìnà sí nítorí pé ọlọ́wọ́n bá ṣe nǹkan yìí léwọ̀ mo jìnà sí kí ló ń ṣe jàmá kí ló ń ṣe ìbáàdà ló ń ṣe ọtí wù ú mu ṣùgbọ́n ó rántí pé kí ni ọtí ò da ọlọ́wọ́ bá ṣe léwọ̀ ó jìnà sí nítorí pọ́lọ́wọ́ bá ṣe léwọ̀ nǹkan tó wù ú mu ní ṣùgbọ́n torí pọ́lọ́wọ́ bá ṣe léwọ̀ ló fi jìnà sí ìbáàdà ló ń ṣe bí ìtàn arákùnrin kan máa ń sọ wọ́n ní ní Libya lára ọmọ Nàìjíríà náà ni ó wá lọ sí Libya gẹ́gẹ́ bí student àwọn ọmọ wọn gbà ní ilẹ̀ ní wọ́n máa ń yàyà kúyà tọmọ wà flẹ́tì ìyẹn àwọn ọmọ ọlọ́run so ẹni yìí wá gbé arábìnrin yẹ ó gbé lọ sí ó gbé kan nú àwọn ọmọ wọn ó gbé lọ sí hòtẹ́ẹ̀lì láti lọ bá ṣe zìnà so ìgbà tí wọ́n dénú yàrá tí wọ́n gbà ó bá ní kò ń tan rédíò kan àti ẹ̀mọ́ tó ń ṣẹlẹ̀ ìgbà tí ó tan rédíò ní ó bá jẹ́ bí tán ti ń ka kùránì ló yí sí àyà tí ó jáde oníwàlá taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila ó gbọ́ àyà báyìí ààrẹ ṣọ́ọ̀kì ó wà ṣọ́ọ̀kì bó ṣe gbọ́ àyà ẹsẹ̀kẹsẹ̀ ló ń wọ ṣòkòtò padà ó bá túbá kó ń nǹkan rẹ̀ mọ́ ètò ṣe yẹn ni ìbáàdà ló ṣe láàrin yẹn torí pé tí o bá kí n ṣe pé ìbẹ̀rù ọlọ́run ọba ló mú yóò ṣe nǹkan yẹn torí pé kò sẹ́yìn kankan tó ń wò ó àyàfi ọlọ́run ọba subhanahu wa ta'ala so ló jẹ́ pé ìjìnà sí ní tí ọlọ́run ọba ṣe léèwọ̀ nítorí pọ́lọ́run ọba ṣe léèwọ̀ ẹni tó bá ṣe ìbáàdà ló ń ṣe so ló jẹ́ wípé bábá ní à ń ṣe ìbáàdà fún ọlọ́wọ́ ọba ìtumọ̀ rẹ̀ ni pé arẹra wá ń lẹ̀ fún àṣẹ ọlọ́wọ́ ọba ìtóníká ṣe à ń ṣe ìtóníká jìnà sí à ń jìnà sí nítorí títí ẹ̀ la fi ń ṣe nǹkan ẹ̀ nítorí tí ẹ̀ la fi jìnà sí ìtóníká jìnà sí so àmọ́yé àwọn èèyàn tó ṣe pé ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ní káàkiri wọn àkírò wa ma umiru illa liya'budu Allah mukhlisina la'uddin hunafa wa yuqimu as-salah wa yutu az-zakah wa dhalika dinu al-qayyimah ọlọ́ni ta àpá wọn láṣẹ oníkan ṣe ìbádà fún Allah àpèjúwe kíni ọlọ́ọ̀bá ní mukhlisina lahu ddin hunafa lẹ́ni tó ṣẹ́rí kúrò ń bí ìwórogún pẹ̀lú ọlọ́wọ́ba wa yuqimu ssalah ìtàpọ̀ aláṣẹ nìkan máa kí o irun kíkí ara ìbádà náà ni o wa yutu zaka kama yọ zaka ìmá yọ zaka ara ìbádà ni wa dhalika dinul qayyimah eléyìí ni ẹ̀sìn ọ̀nà tí ó tọ́ tó dúró déédéé so ló jẹ́ pé ìbáàdà in tó fẹ̀jú tó kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan sínú ni òun náà ní kátẹ̀ láṣẹ ọlọ́wọ́n bá kájínẹ̀sì tó ní kájínẹ̀sì àṣẹ ọlọ́wọ́n bá tá ń tẹ̀lé àwọn kan míì ní ṣe pẹ̀lú kíní in tó yẹ ká máa sọnú ọkàn wa àwọn míì ní ṣe pẹ̀lú in tó yẹ ká máa ṣe nú ọkàn wa àwọn míì ní ṣe pẹ̀lú in tó yẹ ká sọ pẹ̀lú ẹnu wa àwọn míì ní ṣe pẹ̀lú nǹkan tó yẹ ká ṣe pẹ̀lú oríkèríkè ara wa ṣọ́lọ́wọ́ bá ló pa aláṣẹ ṣíṣe ìbádà ni ṣọ́lọ́wọ́ bá ló ṣe nǹkan iléwọ̀ ìjìnà sí ìbádà ni so iyyaka na'budu ìrí ọlọ́wọ́ bá nìkan náà máa ṣe ìbádà fún wa iyyaka nasta'in ìrẹ́ nìkan náà máa wá ní olùrànlọ́wọ́ kí ni túmọ̀ isti'ana isti'ana onítọ́labùlẹ̀ àwùjọ ká wá ìrànlọ́wọ́ ìtumọ̀ ìtìhánà ìtìhánà tí ọlọ́run ọba ń sọ ń bí báyìí òun náà ni ká wá ìrànlọ́wọ́ ọlọ́run ọba ní ààyè tó ṣe póun nìkan la wá ìrànlọ́wọ́ rẹ̀ ara ìbádà ni ká wá ìrànlọ́wọ́ ọlọ́run ọba ní ààyè tó ṣe pé kí òun nìkan la wá ìrànlọ́wọ́ rẹ̀ nísìn àwọn àwọn a gbọ́dọ̀ sọ pé kí ṣéwù kan fún wa lálìjẹ́nà a gbọ́dọ̀ sọ pé kí wàlí kan fún wa lálìjẹ́nà ọlọ́wọ́n ọba náà ni àáwá àlìjẹ́nà lọ́dọ̀ rẹ̀ àwọn ìyọnu ọlọ́wọ́n ọba àní ní kí ṣéwù kan kó fún wa ní ìyọnu ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba náà là á ṣe kí ni àáwá ìyọnu rẹ̀ yìí pé kí ó yọnu sí wa so ló fi jẹ́ wípé ká wá ìrànlọ́wọ́ ọlọ́wọ́ ọba láyè tó ṣe wípé òun nìkan la gbọ́dọ̀ wá ìrànlọ́wọ́ rẹ̀ ìbádà là ń ṣe eléyìí lára nǹkan tí ànábùwà Muhammad sallallahu alaihi wasallam tó fi kọ́ àwọn sàhábà ni tẹ́ ẹ máa wọn mọ kéékèèké nínú àwọn sàhábà Abdullahi bin Abbas anábì sallallahu alaihi wasallam sọ fún jọkan òní agulam èrè ọmọ kékeré yìí ẹni wà límọ̀ kẹkẹlmáàtì mo fẹ́ kú ẹ láwọn gbólóhùn kan احفظ الله يحفظك احفظ الله تجده تجارك ọ̀rọ̀ ọlọ́mọ bá dọwọ́ rẹ̀ ìmá tẹ̀láṣẹ ọlọ́mọ bá dọwọ́ rẹ̀ tó bá ń tẹ̀ lọ́rọ̀ ọlọ́mọ bá tó ń tẹ̀láṣẹ ọlọ́mọ bá ọlọ́mọ bó máa ṣe ẹ̀ tó bá ń tẹ̀ lọ́rọ̀ ọlọ́mọ bá tó ń tẹ̀láṣẹ ọlọ́mọ bá ọlọ́mọ bó máa bẹ pẹ̀lú rẹ̀ anábì wọ́n tẹ̀síwájú sallallahu alaihi wasallam ó ní fàìdà sàáltà tó bá fẹ́ béèrè nǹkan tó ṣe pé yóò gbọ́dọ̀ máa lọ́wọ́ ẹ̀dá lọ́wọ́ bá ọ̀dọ̀ ti o tó bá ń lọ́wọ́ ìrànlọ́wọ́ tó ṣe pé yóò gbọ́dọ̀ máa ràn lọ́wọ́ náà anábìsọ̀lá àtàmì wọ́n sọ fún ipé wà aláàmùlọ́mà annal ummata ikáwò èèyàn láwùsítàmàwò kama kúra wọn jọ aláyànfà owó kẹbí ṣe yìí ikáwò fẹ́ ṣe é láǹfààní kan láyànfà owó kẹ ilẹ̀ àbí ṣe in kọ́t kàtàbà wọn lè ṣe láǹfààní o má lọ gbára lé wọn má gbára lé wọn ọlọ́wọ́n bá mi ò gbára lé àwọn ti promise ẹ páwọn ó ṣe dáadáa fún ẹ èèyàn kan sọ fún ẹ lápèjúwe sí pé lágbájá ọmọ lágbájá ẹ máa sanwó school fees yẹ lágbájá ọmọ lágbájá máa gbalé fún ẹ má lọ gbẹ́mi lé má ṣe kí ni má gbẹ́mi lé ọlọ́lẹ́gbẹ̀mí ẹ̀ ìṣẹ́jú díẹ̀ lẹ́yìn ìgbà tó sọ ọ̀rọ̀ yẹn fún ẹ ọlọ́lẹ́ ni kó má rí nǹkan yẹn ṣe tí ó jù kiri yóò padà jágbára tí ẹ lọ ṣọ́gbọ́n yẹn sọ fún ẹ̀yẹ ní ìgbà pé kí ni èèyàn kan promise yẹ ṣùgbọ́n ẹni tí wàá gbára lé òun ni Allahu subhanahu wa ta'ala tí wọ́n bá kójọ pé aláyà ń fara òkà ipa àwọn afẹ́ ṣe láǹfààní láàmì ń fara òkà illa bi shay'in qad katabahu Allahu lak ìtọ́lọ́wọ́n bá ti kọ fún ẹ ni wọ́n mú wá wọ́n ni sọ́mọ̀wó aláyẹ̀dùrúkà bẹ̀ṣẹ́ yìí tọ́mọ́lá wọn fẹ́ ní ẹ lára ipé ìwọ̀ ọ̀nà tí wà gbé gbà á ma wò á fi tínà rẹ tó ní dídí lọ tọ́lọ́kọ́ bá sọ wípé kí ni ọkàn sọ títí wọn lásán ni àwọn gan ni wà á tẹ̀ àwọn ni wà á tẹ̀ mọ́lẹ̀ tẹ́ ìdébi tó ń lọ wàá tẹ̀ wọ́n mọ́lẹ̀ tí wàá ṣe kíní tó ìdébi tó ń lọ náà ni wọ́n ní kò sọ́nà ni o ṣùgbọ́n àwọn gẹ́gẹ́ lọ́nà salatu wassalam Firaun ó ní ká máa pa gbogbo ọmọ tán bá ti bí gbogbo ọmọkùnrin tán bá ti bí nítorí pé wọ́n ti dífá fún wípé wọ́n bí ọmọkùnrin kan tí ó jẹ sábà bí ṣùṣùbú ọlá rẹ̀ ó wá wò ọ̀nà àbáyọ wà gbogbo ọmọkùnrin tó bá ti bí ẹ máa pa wọ́n wọ́n dẹ̀ ń pa àwọn ọmọkùnrin mọ́ ṣe ń bí wọn náà ń pa wọ́n mọ́ ṣe ń bí wọn náà ń pa wọ́n ṣùgbọ́n lọ́wọ́ bá ní ẹ̀ẹ́ ọmọ tí ó jẹ́ fìtínà rẹ̀ yìí ó ti ń sìn yóò jẹ́ fìtínà rẹ̀ náà ni ìgbà tí ìyá Musa bí torí pò ń bí lọ́kùnrin ìdààmú bóun náà pé á ọmọ mi wọ́n yanjú ọmọ yìí nìyí ọlọ́run fi sí lọ́kàn yìí pé ókè jọmọ yìí sínú kíni inú àpótí láti lè jẹ́ kí láti lè dáàbò bò rẹ̀ kí ní ẹ wá sọ́kàn ya rẹ̀ bẹ́ẹ̀ torí pé kò fẹ́ kán pọ̀ ọmọ yẹn kò gbé sínú àpótí kó wá gbé sí kọ̀rọ̀ lé kó máa lọ tọ́jú ẹ̀ kó máa tún jù sínú àpótí yẹn kí ló ṣe ó jù sínú àpótí ó wá lọ bá àpótí yẹn tó wá lọ sọ sínú odò nípa pé kódò tiẹ̀ gbọ́mọ yẹn lọ kó gbé e kúrò níbi tí ọlá fìràwọ́nà wà ọlọ́run wá pa odò láṣẹ ìpè kìíní ó yá mọ́ gbé lọ sẹ́yìn kùlé fìràọ́nù odò wá gbé ọmọ tó ń bẹnú àpótí lọ sẹ́yìn ẹ̀yìn kùlé fìràọ́nù àwọn ẹmẹ̀wà fìràọ́nù wá rápótí àpótí ni odò gbé wá sí ẹ̀yìn kùlé yìí wọ́n bá ṣe àpótí wọ́n bá rí ìgbà tí wọ́n rí anábì Musa alayhi salatu wassalam nínú kíní nínú àpótí wọ́n wò ọmọkùnrin lélẹ́yìí kí ló yẹ kó wá sí wọn lẹ́mìí ẹ jẹ́ ká pa ṣètì lára àwọn ọmọ tá ń pa láti jọ ẹni ọlọ́run bá ní wọ alkeitu aleika mahabbatan ọlọ́run ni mo wá fi ìfẹ́ sí wọn lọ́kàn ìfẹ́ tó wá látọ̀dọ̀ èmi ọlọ́run ọba bójú sí wọn nú ọkàn gbogbo wọn wá nífẹ̀ẹ́ rẹ̀ àwọn ẹ̀mẹ̀ wá rí i Ah, ọmọ ilé yìí mọ̀ká kìníkà ẹ̀ṣẹ́ká lọ sọ fún Asia tó ń ṣe ìyàwó Fìràún wọ́n pọ̀ ọmọdébẹ̀ Asia Asia ah, ọmọ ilé yìí ha ah, òun náà tún lọ gbọ́kọ rẹ̀ ọmọ ilé yìí o ọmọ jẹ́ ká pa o àsáyàn fa àná yóò wúlò fún wa àwọn ni wọ́n padà wá tọ́mọ ẹ̀yẹn nínú pálásì ọba ìgbà táwọn fẹ́ tọ́ wọ́n ń fọ́mọ lọ́yàn ọmọ rìjẹ́tì ọyàn àwọn nání ẹ̀gbọ́n anebimusa Musa alayhi salatu wassalam tóun lọ tó ń tẹ̀lé àpótí tó wá rí tẹ́bi tí àpótí padà lelee sí wa ó wá ń wo tó ń ṣẹlẹ̀ ó wá ní à mo lè bá yín náà ní tí ó tọ̀ wá àwa ní òkè lọ́wọ́ ya anebimusa Musa alayhi salatu wassalam gẹ́gẹ́ bí kí ni náà ní ó tún wá ń gbowó ó padà wá tọ́mọ yẹn dàgbà ọmọ yẹn ló padà wá ṣe okùnfà ìṣubú fìràhùn ṣètò túmọ̀ sí pé táyà bá kójọ pé kí ni aláàbàtì ẹgbẹ́ ni tí ò bá sínú èròǹgbà ọlọ́run kò sínú àkọọ́lẹ̀ ọlọ́run ọba àwọn gan ló ṣe ló lò gẹ́gẹ́ bí kí atẹ̀gùn láti débẹ̀ tó bá láwọn fẹ́ ṣe láǹfààní kan náà mọ́gbẹ́ni ilé ó lè mọ́ wọ́ọ̀kì so ló jẹ́ pé ó gbára lọ́lọ́ o ti gbẹ́mi léèyàn kan nísìn pé òun ló ń ṣe báyìí fún ẹ ló ń ṣe báyìí òun ló ń san school fees ẹ ló ń san owó ilé ẹ ló ń san kínní kan ẹnìyẹn wá kú wá ní áà ah, aláàánú mi lọ ta ni ó máa bẹ pẹ̀lú mi báyìí ta ni ó máa ṣàánú mi ṣírkù nìyẹn ọlọ́wọ́n ọba yín bẹ pẹ̀lú rẹ̀ òun náà ni ó máa ṣe kí ni ó máa ṣàánú rẹ̀ so iyyaka na'budu wa iyyaka nasta'in ìrẹ́ nìkan làá máa ṣèjọ́sìn fún ìrẹ́ nìkan làá máa wá lórúnrànlọ́wọ́ ní ààyè tó yẹ ká ti wẹ lórúnrànlọ́wọ́ torí pa àwọn àyè mí ń bẹ̀ta lè wẹ́ lómi lórúnrànlọ́wọ́ nísìn mo ní bá mú bá ń gbé kí ní bọ́tù pure water kí mo ṣe mo wá lórúnrànlọ́wọ́ ni èèyàn lọ ń bìkan níṣẹ́ àwọn èèyàn fẹ́ àtàkì yàn apariwo ẹgbà mí o àwọn èèyàn jáde láti gbà kí ni èèyàn ṣe yẹn èèyàn wá ràn lọ́wọ́ wọn eléyìí ni wọ́n ń pè ní sìgáàsà òun ni bàtẹ́ èèyàn kan tí ó jẹ́ ọmọ Israeli tí kanú àwọn court tó fẹ́ pa ọlọ́ọ̀bá ní fásità gáàsà òun alladhi huwa min shi'ati alladhi huwa min adúwì ó wá ràn lọ́wọ́ ànábì Musa tani ìkanú àwọn ọmọ Israeli lórí ìkanú àwọn ọ̀tá wọn fọwọ́kẹ́zẹ̀wò Musa ànábì Musa dapọ̀ pàbò fọkọ́dọ̀ aléyìí ó pa kí lẹ́ni yẹn ṣe ó wárán lọ́wọ́ ànábì Musa ní ààyè tí yẹn ti lè wárán lọ́wọ́ ọmọ làkejì yẹn tí yẹn ti lè wárán lọ́wọ́ ọmọ ènìyàn ṣùgbọ́n yẹn ń bẹ lápèjúwe ó lọ síbi sàárè bàbá rẹ̀ ó ní bàbá mi mọ́ sùn lọ́rùn ìyá ń jẹ ní nǹkan òdùn látìgbà tẹ́ ti lọ ìyá mi mọ́ sùn lọ́rùn àyè yìí kò ń ṣe ìrànlọ́wọ́ bàbá wa la máa ń wá kò ń ṣèrànlọ́wọ́ ìyá wa láwọn ń wá torí pé tí ìyá wa tó ń bẹnu sàárẹ̀ àyíbàbá wa tó ń bẹnu sàárẹ̀ tó má lè ràn rẹ̀ lọ́wọ́ òun òní máa bẹ láyé yẹn sọ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala làáké pé èrè ọlọ́wọ́ bá ṣàánú mi ọlọ́wọ́ wa darí ẹni tí ó ṣe kí tí wa iyyaka na'budu wa iyyaka nasta'in a nílé sọ eléyìí nìkan abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala yìí tí a bára wa sọ iná kọlọ̀mbà kí ojú kó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa àtẹni tó ń sọ àtàwà tá ń gbọ́ wa kọlọ̀mbà kó ṣe àtúnṣe wa kó ṣàbójú kúrò àwọn kúdẹ̀kúdẹ̀ wa wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanaka lahumma bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk